ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pàápàá àwọn kìrìsìtẹ́nì nínú ìṣẹ̀lẹ̀ náà máa bí kọjá sísọ nígbà tí àwọn ajínigbé tìjọba ń pè ní báńdíìtì tí wọ́n máa yàwọ̀ ìjọ ECWA ìyún Evangelical Church Winning Hall ECWA tó wà ní ìlú agbẹ́kù ìyún níjọba ìbílẹ̀ ìfẹ́lódùn ní ìpínlẹ̀ Kwara tí wọ́n sì pa ìyàwó olùṣọ́ àgùntàn àjọ náà ìyún arábìnrin Ọláwálé kódà wọ́n tún jí pásítọ̀ kan náà wọ́n jí gbé èèyàn pásítọ̀ ìjọ ECWA èèyàn ẹni ọ̀wọ́ ládùn ni tó jẹ́ alákòóso ìjọ ECWA tó wà ní ìgbàjà district ní ìpínlẹ̀ Kwara wọ́n jí òun náà gbé tàtó jí amúgbálẹ́gbẹ̀ẹ́ arábìnrin Ọláwálé tí wọ́n pa wọ́n jí òun náà gbé àti ẹnìkan míì tí wọ́n tún jí gbé tẹlifíṣàn Yorùbá tó tó gbọ́ pé àsìkò tí ìsinmi ń lọ lọ́wọ́ ìyẹn ìsìn ọjọ́ Sunday ìlànà oníṣẹ́ bíi máyàwó chọ́ọ̀chì ECWA tó wà ní àgbékù níṣẹ́ ni wọ́n yìnbọn pa ìyàwó pásítọ̀ ìjọ náà ìyún arábìnrin ọláwálé tí wọ́n fìbọn pa nípakúpa èyí ní nǹkan kọ́ níṣẹ́ ni wọ́n mà tún jí ẹni ọ̀wọ́ ládùnní tó ń ṣàkóso ìjọ ECWA ìgbàjà district wọ́n jí òun náà gbé wọ́n sì tún jí amúgbálẹ́gbẹ̀ẹ́ arábìnrin ọláwálé tán pa nípakúpa wọ́n jí òun náà gbé o níṣẹ́ ni ìṣẹ̀lẹ̀ yìí mà kó ìwàhálà bá gbogbo òlú àgbẹ̀kù tó di pé òun kálukú bẹ̀rẹ̀ sí ní sá kíjokíjo kódà ọ̀pọ̀ àwọn ṣọ́ọ̀ṣì ni sáré tilẹ̀kùn tí wọ́n ń gba ilé wọn lọ nígbà tí ìròyìn náà tó tẹ̀ wọ́n lọ́wọ́ tá a sì gbọ́ wípé ìṣẹ̀lẹ̀ náà ó jẹ́ kí inú bí àwọn ẹgbẹ́ kìrìsìtẹ́nì lórílẹ̀ yìí ẹ̀ka tìpínlẹ̀ Kwara yan Christian Association of Nigeria CAN ní báyìí àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ìwádìí ṣùgbọ́n títí dàsìkò tá a ṣàkójọpọ̀ ròyìn yìí wọn kò tí ì rí àwọn oníṣẹ́ ibi náà mú bẹ́ẹ̀ ni wọn kò tí ì rí ẹni ọ̀wọ́ ládùnní tí wọ́n jí gbé àti ọkùnrin míì tó jẹ́ ìyàwó tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ arábìnrin ọláwálé tán pa nípakúpa wọn kò tí ì rí wọn mú níṣe ni àwọn kìrìsìtẹ́nì sì ń sọ̀rọ̀ tí wọ́n sọ wípé nǹkan burúkú tí kò dáa pátápátá inú ń ṣẹlẹ̀ nígbà tí àwọn ajínigbé tí wọ́n bá ń yáwọ́ ọjọ́ olúwa lásìkò òsìn tí wọ́n sì ń jẹ àwọn èèyàn gbé.